ayé ikú. ayé ikú. àwọn èèyàn inú rẹ̀ mọ́. Ah, ẹ tún wò ayé olówó ṣá ayé olówó gbogbo nǹkan ló máa ń do olówó lọ́rùn. ayé kì í kú. Ah. èèyàn inú ẹ̀ ni ó lọ. ó parí. àwọn tó máa ń náwó tó máa ń náwó nínú kílọ̀bù tó pé tóbi bá ń jó owó báyìí wọ́n lè kí bọ́ńdù owó béèlì owó bàbí márùn wọ́n lè kí bọ̀ lábẹ́ wọ́n lè fàpátá obìnrin bá tán kó owó bọ̀ tẹ́wọ́tẹ́wọ́ ni wọ́n. Ah! ọ̀tẹ̀tẹ̀ lẹni tẹ́ ń wò lórí ìdúró yìí ẹ mọ̀ bẹ́ẹ̀ lọ́ni pé owó tí òbí tẹ́wọ́ fún yín kọ́mọ́ níbi kúlò. lórí ọmọdékùnrin pọ́fùkàn àfi náà ń pè ọ́ àníṣe kan tá a fẹ́ rìn a sì fẹ́ kó bá wa jíṣẹ́ ọ̀hún gbé tì rẹ̀ síbi. Ah! <laughs> ẹ rẹ̀ rẹ̀ kó máa wọ́ọ̀kì. a wọ́ọ̀kì. a wọ́ọ̀kì.